والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجلاد إن قتل ولدا يسل الصالحين ونعلوه وو púpọ̀ tí ò bá dé tó pọ̀ jù nínú wa ìṣẹ́mi wọn gbogbo ẹ̀ lórí wípé àwọn ń wá owó àwọn fẹ́ tuwó jọ àwọn fẹ́ jẹ́ olówó bẹ́ẹ̀ ni ìṣẹ́mi ọ̀pọ̀lọpọ̀ rí ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ẹni tí ń ṣòwò oníkálukú wọn àfojúsùn wọn ọ̀nà nípa àwọn fẹ́ lówó. owó yìí nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ní ó máa mú wọn gbàgbé kókó nǹkan tó lù wá tìtorí rẹ̀ ṣẹ̀dá wa sílẹ̀ ayé wọn ní sẹ́sìn má wọn dọ̀tà Allah ọba tó ṣe kó náà fún wa lówó wọn dẹni tó ṣe pé wọn sẹ́sìn ní ṣèjọsìn nítorí pé nǹkan tí wọ́n ń wá ọwọ́ àwọn ti ẹni tí ń wá owó yẹn wọn kì í wá gbọ̀nà tó dáa gbogbo ọ̀nà tó burú tó gbàjẹ́ iná ni wọ́n fi máa wá owó tẹ bá wo ìsàlẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí bẹ́ẹ̀nbẹ́ ó jẹ́ ẹ̀gbin lọ ìṣẹ́bọ̀tẹ́ ní tó tóbi jù iná lọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tẹ́lómi gbà ọ̀pọ̀lọpọ̀ náà làwọn èèyàn máa. wípé ọ̀nà báyìí báyìí tó burú tó ọ̀dà iná làlánì lọ́gbà lówó wọ́n gbà tí wọ́n ti ń fún wa lówó wọ́n fi rírí saláì wọ́n sì bí ìgbà táwọn mà ipò wà dánù owó ránù owó kò iná lówó rẹ̀ púpọ̀ nínú wa wọn níbẹ̀rù Allah wọn kọ̀ láti fọmọ ènìyàn tí wọ́n fi sẹ́só wọn kọ̀ láti fojúdi èèyàn tí wọ́n fi gbọ́sẹ́ wọn kọ̀ láti máa lọ sun àárín àwọn òkú ní orí tẹ́ nítorí pé wọ́n fẹ́ lówó àdáni ọ̀pọ̀ ẹ̀mọ́ inú ṣetán láti fara lẹ̀ láti fara jẹgba lọ́wọ́ àǹjẹ̀nu nítorí pé àǹjẹ̀nu ó lè bá gbowó wá kan ìbọn pọ̀ iná ló ti ṣe ká àǹjẹ̀nu tó ń pọná lẹ́nu nítorí pé tó bá ti lè sá yọ ya wèrè torí kó lè bá lówó yìí ẹ wá rí i pé ilé ayé wa ó kún fún àwọn ẹni tí wọ́n ní owó tó ṣe pé ẹ̀ṣẹ̀ ni wọ́n fi ń dá ìbàjẹ́ ni wọ́n fi ń ṣe aburú ni wọ́n fi ń pè fáwọn ọmọnìyàn wọ́n ti gbàgbé pé tó bá dídọ́ ògbìn dàgbàsó yá mà ìbéèrè oríṣi méjì ń bẹ tó ṣe pé ń retí àwọn olówó ń retí olówó lọ́kùnrin lóbìnrin ọ̀dọ́ ni tàbí àgbàlagbà gbogbo oníkálukú ló dáhùn ìbéèrè yìí báyìí àtẹni tó ní díẹ̀ àtẹni tó ní púpọ̀ kò sẹ́nìkan nínú wa tó lọ òfun ní kọ́bọ̀ tí òfun ní tọ́rọ́ tí òfun ní gbogbo ẹ̀ náà ládàá nípa rẹ̀ tó bá ti jọ́ pé nígbà tó yà wà wa fima anfaqa wọ́n fi kálukú léèrè nípa owó rẹ̀ ọ̀nà owó lọ́gbà tó fi tú owó jọ ìbò lọ ná sí mọ̀sẹ̀mọ̀sẹ̀ náà sí gbogbo nǹkan ààyè àti parọ́ kò sí lọ́jọ́ gbẹ̀ndà ìpèyàm nítorí kálukú gbélé ayé ṣe yóò rí níwájú ẹ̀ àti máa ṣàríyànjiyàn ayé nìkan lọ́ma wọn náà ti rí òkodoro ẹ̀kọ́rọ́ kìtà bàtà kẹfẹ́ abiná tẹ́kẹ̀lé yẹ̀wò máa rí kàkàsíbà pàtírà rẹ wọn náà ti tó láti fèsìrò fúnra rẹ lónìí irú ẹ̀yin tẹ́ lówó tẹ̀ ń fowó ṣèbàjẹ́ ẹ̀yin tẹ́ lówó tẹ̀ ń fi dà lóró ẹ̀yin tẹ́ lówó tẹ́ fi ń gbọ́ tẹ̀ wọ̀lú ẹ̀yin tẹ́ lówó tẹ́ fi ń ba nǹkan jẹ́ tẹ́ ń wo ike gbogbo nǹkan tó wọ́n bá ṣe ilẹ̀ ní pé ẹ kú palẹ̀mọ́ nítorí polú ẹlẹ́dàá wa kì í gbàgbé o gbogbo ní tẹ́yìn bá ṣe pátá níbẹ̀ lábẹ́ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀ lèyìn ó sì jẹjọ fún un olúwa kò ní tìtorí ẹnìkan kó sàbòsí sẹ́nìkan oníkálukú ibi tó bá bára rẹ kọ̀mọ̀ pé àfọwọ́fọwọ́ ara rẹ ló gbé ọwọ́ bẹ̀rẹ̀. من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم قل إنما هي أعمالكم نحصيها لكم ثم نوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه إسرائيل عن كل جوفنيو أقل وقفني تبادي جوف القيامة إذا رينا إن تبادي لقديم kó dúpẹ́ fún Allah ẹni tó bá bá nǹkan mìíràn yàtọ̀ sí pàdé kọ́mọ̀tì bẹnu àtẹ́lẹ̀ nìkan o tí ì bá sórí ara rẹ̀ olùwàkọ́dàkùn kọ́mọ̀ bá tiwa jẹ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.